العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا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 قولوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد امام الله تعالوا من وصل الحديث أو الاستعداد لشهر رمضان الكريم المبارك الذي أفضل الله تعالى لي ولكم وسائر المسلمين في أرجاء العالم أن يبلغنا إنه ولي ذلك والقادر عليه إما الله علينا واجبا من الواجبات وكذلك من المسؤولية علينا وهي كيف استغلالنا لوقت الشهر رمضان إمام الله لأوقات رمضان أهمية وفضائل وكذلك لابد أن نخفف نموذجا عن استغلال الوقت وتنزيهها قال سبحانه في محكام تشريعه يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك شاء الله أيام رمضان أيام الدنيا أو أيامنا الدنيا أيام رمضان أيام الفضيلة وكذلك لذاتها يضاعف فيها الحسنات ويكفر فيها السيئات كما جاء من الحديث الذي أخرجه أصحاب الصحة عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم وفي رواية أخرى من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عباد الله كيف نستغل هذه الأوقات المفاضلة والأشجار المباركة ورحمة عباد الله كل يوم نزداد ونتصدق بمعيشتنا الدنيوية ونترك الآخرة وراء ظهورنا حالنا حتى الذين قال لهم فيه بل تؤمنون الحياة الدنيا والآخرة خير وأبقى عباد الله لا بد لنا أن نتشبع بالذين سبقونا بالإيمان ومن تبعهم عباد من التابعين مثلا كأهل الأئمة التابعين الشيخ السعيد بن المسيب الذي ذكرناه أرجع إلى سبعين سنة وزيادة قال النبي لم يخصني تذكرة الإحرام حوالي أربعين سنة وإلا وكنت في المسجد عباد الله هؤلاء الذين سبقونا بالإيمان هؤلاء لا بد لنا أن نتشبع بهم كما قول شاكر فتشبهوا إن لم تكونوا مثلهم إن التشبه بالرجال فلاح هذا هو الله سبحانه وتعالى ọba tí ó وما sábà kù dàbí pé òun náà lọ́ba tí pèsè jẹ́ àlùbáríkà nípa oṣù ìbùkún nípa oṣù ọlá nípa oṣù àkìlì nípa oṣù àgbóríkì àti àbáṣepọ̀ ìjà ìwà tààlà láàárín àwọn ẹ̀kọ́ ọ̀gbọ́n láti kò lè kéré lórí àtúntẹ̀ èyí àti wọ́n tàkà wá tó ní tó gbà láyé àti gbogbo àwọn káàdì lójú ìgbàdún rẹ̀ láti wọn wájà lẹ́nu ìṣàkà gbogbo ọmọ ẹ̀kọ́ ni wọ́n fẹ́ kó kì í ṣe tẹ́ adá wọn lọ kì ṣe tẹ́tẹ̀ wọn lọ́pọ̀ jù wọn lọ bí òjò yẹn pé ọ̀sán ọ̀gbọ́n ọ̀gbọ́n gbogbo àlá mi ṣe kò lè dáwà náà lè fi ṣe gbogbo àwọn táwọn ẹni ṣe gbogbo àlá àpàrẹ kò dáwà náà lè fi ṣe dáwà tó lè fẹ́ tó dáwà tó bá ti gbọ́ tó lè ìyẹn ò sábà tàbí fún wa àtẹ́tẹ́ yóò lè fò wá ká lè tètè yára báwo lè tó ń súnmọ́ wa yìí irú ìpamọ́ wo ló yẹ ká tó mú nígbẹ̀jọ́ a sọ̀rọ̀ nípa ìpamọ́ eléyìí tó lè mú wa láti pàdánù ọ̀pọ̀ nínú àwọn olóyún àwọn oṣù òun náà ní ìdúró ní bẹ́ẹ̀ ìwà àforíjì ọba aláṣọ ìhẹ́wọ̀n tààlà àbẹ̀ ìnáwó ìgbàgbọ́ òròyìn ọba tí ò sí kanú ẹ̀sẹ̀ tẹ́lá rẹ̀ lẹ́sẹ̀ tẹ́bí ò bá ti gbọ́ lọ́wọ́ ẹ̀ tí ò bá ti ní kalẹ̀ aláṣọ ìhẹ́wọ̀n tààlà ló ti tẹ́lá ti kúrẹ́ rẹ̀ abẹ́ àtẹ̀lé àtẹ̀lé èyí tá àwọn àdáni èyí tá àwọn àdá èyí tó kéré náà fẹ́ tó tóbi èyí tó àwọn afẹ́ tó pamọ́ náà tẹ̀ wọ́n bàtà kúrẹ́ rẹ̀ mọ́ lọ ẹ̀yà ń sọ̀rọ̀ ẹ̀yẹ́ láti síwájú lónìí akọ̀ lórí sáà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láti àwọn ọ̀kọ́ báwo la ti fẹ́ lo àwọn àsìkò ọlá yìí

kí tó tẹ̀síwájú lábẹ́ wọn pàtàkì àsìkò yẹn àìsí àtẹ́sí sọ́kọ̀ ọmọ àìwò sọ́lá ó tó ní wa ó sì yá jẹ́ àrùn ọ̀gọ́ rọ̀mùdáàbò sáwọn òfin jọ mẹ́rin sísè tó bá pé kí ni ó tẹ̀lẹ̀ níjọ́ yẹn níjọ́ yẹn tó ń wù ẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni ó tẹ̀lẹ̀ àtẹ́sí sọ́kọ̀ ọmọ àìwò sọ́lá ẹni tí sọ̀rọ̀ pẹ̀lú oṣù jẹ́ àrùn ọ̀gọ́ àwọn olùmọ̀lẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ọ̀nà tí ẹ̀ máa gbà fi ńlá àwọn ọlọ́run ló ń ṣe lọ́rùn fáwọn èèyàn. mílíọ̀nù yìí kò lè dé mílíọ̀nù yẹn wọn máa jẹ̀rọ iṣẹ́ yóò wá rọrùn pé ẹ̀ ń ṣe gbogbo sí ìrọ̀rùn tẹ́lẹ̀ kí lábàdá ló kó yóò fi jó rọrùn fún wa á tẹ̀ má bàjẹ́ wọn lùtú àti ìlú yóò rọrùn lọ kó wá wà lẹ́nu ẹ̀rọ gbà ẹ̀rá lè fún ẹ kó wá sí ìlú èrè tó ṣe lè tẹ̀lé sí wa ẹ̀yà ń sọ lọ ìgbà kẹ́kì fi sẹ́wà kúndé pàtì àbúwá àpàlì náà ọba aláwọ̀ apàtẹ̀kì àbí ẹlọ́tì ẹ̀kọ́ náà ìyẹn ti ṣe iṣẹ́ àbúrú yóò di táwọn yóò máa yọ ṣe onígbàgbọ́ oníbi táwọn yóò máa sáré sí wọn wọ́n tún ti bẹ́ẹ̀ ti ṣẹ̀yà sí i àwọn ẹni èsì tí máa dáyà láàmú tí máa kọ́ lọ́wọ́ ìtọ́jú ẹ̀mí aláwọ̀ pàṣẹ ti gbogbo ọ̀dùn wọn lẹ̀ àtẹ̀rẹ̀ táwọn wá ṣe láyà fún wa táwọn wá ṣe láǹfààní rẹ̀ ẹ̀yẹ ń sọ lọ ẹgbẹ́ àwọn ọmọ akọ̀wé ní mẹ́tìlẹ̀ nínú mẹ́tà sọ̀rọ̀ lórí tẹ́tìlẹ̀ kábíyì kò dàbí lọ ó tún máa ń lọ afẹ́fẹ́fẹ́ ìrẹ̀lá ni ó tún máa ń lọ afẹ́fẹ́fẹ́ ìdíje ìdíje tó bẹ̀ àmọ́ sáré pé àti máa ń lọ ní ìgbòho ẹ̀kọ́ jù nìyà àwọn máa ń lọ ní ìgbòho ẹ̀kọ́ jù nìyà gbogbo ẹni tí ò bá ti bá gbogbo ẹ̀ là yóò tó ẹ̀kọ́ jù nìyà kí ṣe gbogbo ẹ̀ lẹ́yẹ. ìyẹn ti sọ bá rò kó o lè ṣe gbogbo ẹ̀ tán ìyẹn ti wá ti gbogbo ìgbọ́lọ́wọ́ rẹ̀ tán á bẹ̀rẹ̀ mọ́tò ìgbọ́lọ́wọ́ wa nínú sáfẹ́ nínú في معنى ما في أدونا سريع تقول واتفاق Bọ́ọ̀lù àgbẹ̀mí ṣe lò ọ̀sán rẹ̀, ìjábọ̀ wọn fún ara, bọ́ọ̀lù ṣe lò rẹ̀, ìyẹn ló pàṣẹ àti ìṣẹ̀lẹ̀ ṣe ìgbà pé wọ́n ń kọ́ ọmọ ọ̀rọ̀ lọ. Ẹni bá A gbìyànjú, tó bá ilé ìdílé lóru, ẹjọ́ ká padà dé rẹ̀. Táwọn sọ òru nínú Rọ̀mọ̀bọ́n, àbáwọn sọ òru nínú ìṣẹ̀káyé, ọ̀pọ̀lọpọ̀ máa ń pẹ̀lú òru. Òru bẹ̀rẹ̀ tóru bá ti wọ̀, tá a bá ti lè jí mọ́ ìyẹn ló pàtó kẹ́kẹ́ sọ láti sàwọn àwọn ìlú wa ká sọ̀rọ̀ lórí ẹ̀. Ìrún aṣáwọ̀ wá sí ìwà pẹ̀lú àtàmú, ìrún náà ìrún òru ni. Torí pé lẹ́yìn iṣẹ́ ìdààmú di ìrún òru ni, máa ń kọ́ àmà ìrànwọ́. Ẹni bá wà lè gbìyànjú tó kí nítorí ọlọ́run bí wọ́n àtọ̀ lórí ẹ̀ kí ló láre. Gúúsì ọ̀làwó bá ń bàtọ̀ Ẹ̀sẹ̀ tí ò tọ́tọ́ ọ̀rọ̀ tó kì ní aláàánú àbúrẹ́ Abẹ gbogbo ẹ̀jẹ̀ ọlọ́run àbúrẹ́ bọ́ọ̀lù àtẹ̀lé pàdánù àwọn àǹfààní tó tóbi ìtẹ̀lé ayé wa lẹ́yìn tó kéré àbẹ̀ ó dọ̀rọ̀ fàyè ń tua. bẹ́ẹ̀ bá wọ́n kó sí ṣáì á rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ sí ìlú àmọ́ sálápá tètè níbi ìtẹ̀lé ayé àmọ́ tó bá kẹ̀lẹ̀ sí ẹ̀rọ ìyàwó ọlọ́run olówó ìdí sálápára mi ṣe. ó bẹnu wa tí òun lo fóònù kan lóṣù mẹ́fà lórí aláwo mẹ́sẹ̀ẹ́jì rẹ̀. ó bẹnu wa lómi tí ó bá tọ́ ó sáré àlọ́ yọ̀ lò ó fẹ́ kó lọ lẹ́yìn kó lọ pé lẹ́yìn ẹ̀ ti gbà wọn mọ́ òun láti rí sọ́sọ̀ rẹ̀ ṣe rí ó fẹ́ kó lọ lè ká. àmọ́ lẹ́kún àmọ́ sálápá tètè nínú ìtẹ̀sà rẹ̀ bẹ́ẹ̀ àìsẹ́ yára tètè sálápá tètè nínú ìwọ ti ọba àbá ó darí ẹ̀ka tètè ó kó lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọdé ọlọ́wọ́ ọ̀gá ti ń tó tẹ̀lé ayé rẹ̀. Àkóyè kí ni òun ọkọ ti rẹ̀? Ẹ wo olú yìí padàmọ́ báwọ̀ tó ń sáwọn fún ọ̀gbọ́n. Ọ̀tọ̀ ní padàmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa, ìpadàmọ́ tèmi àti ìkànnì bá lè fi mu láti bá lè jẹ̀ka ní ìkàlẹ̀ wa. Báyìí ti fi ẹlọ rẹ̀ wá, ẹlọ rẹ̀ rẹ̀ kò sí láti lẹ̀. Àmọ́ ìpadà bẹ́ẹ̀ àwọn tàbí tí nínú ìṣẹ̀lẹ̀ àfikáwà àwọn tó bá gbé wa àwọn oní àwọn tí àwọn aṣọ àkàkọ́ bá sọ pé wà sáàkì kúrò ìwọ̀wẹ̀ yìí nílẹ̀ mọ́ á ṣí ní ọ̀rọ̀ sọ wà lẹ́bí iná sábà ó lè gbà kílọ̀ rọ́ọ̀dì ọ̀wọ́ ayé ọ̀rọ̀ àwọn tó sáájú nínú àwọn tó ṣe ìṣẹ́ lára ti mọ́kà sí nàìjíríà àbáwọn tó bá wọn lálejò nàìjíríà àbáwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn àwọn sọ̀há ní oṣù bọ́ọ̀lù àdéhùn ìlú bọ́ọ̀lù oṣù polisi wọn. ẹ kọ̀ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ Muhammad ẹ jẹ́ àwọn àwọn tó wá lẹ́yìn wọn ẹ jẹ́ àwọn bọ́ọ̀lù àwọn náà ti lè tẹ̀lé wọn lórí dáadáa àti ní lè tẹ̀lé wọn lórí dáadáa máa ń tó mú lẹ́nu wọn àti Kìíní ìtòlùpọ̀lọ́, ọbẹ̀ tó ṣòlù ọ̀tọ̀. Àmọ́ ọbẹ̀ ṣèjọ́ sí ṣé ní ìtòlùpọ̀lọ́, kábẹ̀ padà náà tó dá ìgbà náà, àríwá àgbàbẹ̀ ní àgbàbẹ̀ ní ọ̀hún. Eléyìí wà ló kàn sí agbọ̀dọ̀ gbìyànjú, kàmójú dára, abẹ́ lápòjù fún ìpàdé wa. Nígbà tó wà láyé láyé, ó yẹ káwa náà lè ní tẹ́lifíì lẹ́kọ̀ọ́ ìṣàlẹ̀ mọ́lẹ̀ náà, láàrin ìlú yẹ. Kí làwọn ọ̀sán tó yẹ káfẹ̀ wọ́n tó náà? Bọ́ọ̀lù ò ní wàhálà ẹlòmíì wo oṣù ọ̀nà náà gẹ́gẹ́ bí oṣù àwọn àfáà oṣù àwọn àfáà ló dé wọ́n lọ káàkiri ẹ̀ wọ́n lọ káàkiri àwọn ń kọ́. àwọn tàbí kò sí ẹ̀kọ́ da gbogbo àtakò tá a tọ́ba nínú ẹ̀rí kákiri náà nígbà tí àbọ̀wọ̀ rẹ̀ nínú ẹ̀rí kákiri nínú ẹ̀rí kákiri yàtọ̀ pé n tó lè dá àwọn àfáà yàtọ̀ ó ní ọlọ́jà oníṣẹ́ ọwọ́ nu wọn wọ́n tún àwọn afẹ́fẹ́ yìí lọ ní sábẹ̀ àwọn kan wà wọ́n da méjèèjì papọ̀ àbákẹ́lẹ́lá ẹ̀yẹ́dà fi oṣù orí nínú ayé ìgbà tí oṣù ayé ìgbà tí tó bá ayé ìgbà tí tí ní ọlọ́run ti bá tí tí máa ayé wa pẹ̀lú ẹ̀sìn nínú láì sí àwọn alábàáfẹ́ jọ wọn nínú iṣẹ́ àkọ́kọ́ tá a lè tú àkàlẹ̀ ìṣe iṣẹ́ yìí wo ti ẹ̀fẹ́ kọ́ látọ̀mí èyí àti ẹja lọ wá ẹ̀fẹ́ dùdù kan ẹja wá rúùlù rẹ̀ nínú ẹ̀fẹ́ dùdù ó ta mi lójú ká bọ̀ lórí sáà ti bèjì nínú ẹ̀ tá a wá rí ẹja lọ wá lórí sáà ti bèjì tá a wá rí ẹja lọ wá fọ́tí rì fọ́tí rì tó bá lọ́ọ́ tó ẹ̀fẹ́ dùdù mi alẹ́sà sí méjì òní ọ̀la ẹ̀yẹ rẹ̀ òní ọ̀la àwọn arúgbó rẹ̀ àlẹ́ day one ní oṣù rọ̀mọ̀dán day two ní oṣù rọ̀mọ̀dán day three ní oṣù rọ̀mọ̀dán kí a máa kiri ìṣòro fọlọ́ yẹn ọ̀la ẹ̀ka àti fún ẹ̀. nínú àwọn bá ti lè ṣòro fọlọ́ yẹn orí nílò sọ̀lá àti ìfàmì kan. inú ọ̀run yìí ni àti inú kí àti inú ọ̀run yìí. káwá pépé ọgọ́rùn-ún tí bàbá táwọn ò fi parí wọn ò ní ṣe kò sí ẹ̀ka tó lè lò lò. Tó bá ti sọ̀rọ̀ sọ̀láàtù nọ́fílà tó lọ wá sí àwọn nọ́fílà tá a máa sí iṣẹ́ àti bọ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ìwádìí lè ká ìgbà sọ́dà lọ́lọ́run bọ́dà tó lọ ká máa bá pé àti àdìmùsílẹ̀. Yóò ṣe mo tí mo kù lọ, tí mo bàlẹ̀, tí mo tí mo rẹ̀, tí mo tí mo wá sọ̀rọ̀ wá sí gbogbo ọ̀sẹ̀. ilé a wà á kà rárá ìyẹn gbọ́dọ̀ ka ìdè ìyẹn gbọ́dọ̀ ka ìdè ọmọ ìṣẹ̀lẹ̀ làwọn gbọ́ pọ̀ pé kí láti pàdé ọlọ́run wa àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kò láti wọ sáfà ọrụ. rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti kọ́ láti fún di ẹni tó ṣe fóònù wọn ti ọ̀sẹ̀ wọn àpọ̀ ní àwọn tó bọ̀rọ̀ láti ká tó dára. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó tó wáyé wọn àrẹ andros àpòwọ̀n àpòwọ̀n àtẹ̀lé ìjókòó ní ìjẹ́ lọ́wọ́ rẹ̀ kí làwọn ìjà lè gbìyànjú tó bá lè ka kọ́pà mẹ́rin lójúmọ́ bẹ́ẹ̀ láti mẹ́rin ló túmọ̀ pẹ̀lú ìyọ̀kọ́ bá aláìlá àbáyé láti lè dé wàlú kọ̀ọ̀kan abẹ́lá kọ̀ọ̀kan wọn àwọn ẹ̀yẹ sọ̀rọ̀ làánà wọ́n ti yá wọn sí yá nínú ọdún ìgbà tó kọ̀ wálé. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه abẹ́rẹ́ àkójọ ọ̀ṣẹ́ ìgbàgbé rọrùn fún wa. Ìyá ìgbó pàtàkì nínú àwọn ọ̀ṣẹ́ta afẹ́ká tó ń sáré wa nínú dáfà nínú ẹgbẹ́ ìgbó fọ́tí lè fi fọ́tí lè fi nínú bá tọ̀rọ̀ káwọn ìjọba bẹ́ẹ̀ ṣe àwọn ìbànújẹ́ àwọn tẹ́kùn ìpínlẹ̀ olùkọ́ni kòtòkò. Bẹ́ẹ̀ni àti ìlú, ìbéèrè lọ́sí tó fẹ́ fi wá nínú ta ni aláṣẹ ìlú olóyè Nàìjíríà. Èmi ò sọ mọ́ sí o, mi ò sọ lẹ́yìn o máa aláṣẹ kí á dùn. Gbogbo ọba ó dá mi lójú sáájú, ó fi lé mọ́tà sí sí ilẹ̀ sẹ́yìn alára tí ọba àdúgbẹ̀bí ní òkú ọlọ́run yìí. Torí pé in two thousand and ten kí n jẹ́ ìfowópamọ́ rárá, lèmi tí mo ń pàdé tuntun two thousand and ten kí n tó wá rárá ní mo tún bá pàdé tó sọ́ọ̀nù tó máa ń wá IBC àwọn ọmọ ẹ̀ka àwọn ọmọ MSSN àwọn ọmọ yunifásitì àwọn secondary school ní ọ̀nà àbàdàn kí lè wọ́n wá ṣe ìgbà yẹn ló ti ń ṣàkópapọ̀ ó wà ní àwọn tó jẹ́ àwọn bí ẹja tilẹ̀ musuẹ̀ kí lè pẹ̀lú musuẹ̀ ó ní ìfàsọ́papọ̀ ìjọba kò sún ní fásitì eléyìí sí àkọ́tà àwọn àdìgbàdàn ló ti dé kalẹ̀ tí wọ́n ti ṣe ọ̀rọ̀ àwọn ọmọ àwọn ìtàn òun náà lẹ́ni tó dá láti ẹni tí ẹni wà lórí ẹni tí náà ní tó pa lóru àti ìdí ẹni náà lọ rọ́ọ̀dì àlọ́ olùkọ́ àwọn ẹ̀rọ tó sọ̀tọ̀ àti ìdí tí ó yàtọ̀ ìgbéra. ẹnu náà ní sàrà àdúrà tó yìí dáadáa nígbà kánábí wà lójú ayé ìdí àkọlọ́wọ́ tó rárá àwọn ọmọ wọn oṣù bàbá àìsù onímọ̀ oní oṣù yẹn nígbà tí inú wọn lọ́wọ́ sọ̀rọ̀ bí lẹ́kọ̀ọ́sẹ̀ mo lọ́wọ́ mo lọ́wọ́ sọ̀rọ̀ báyìí mo lọ́wọ́ sọ̀rọ̀ báyìí lọ́wọ́ kí ló tó ti pa àgbà tó rẹ̀ sí ìyá mo wá bá àgbẹ̀bí ní òṣè àdìmí wàhálà mo rí oṣù ànábi ní fa áàbùn lè gbà sí ìyá ẹ lọ kéde báwo ṣé ó lè fi ìgbà àkàrà olómi sí ìṣọ̀kan wa olómi sí ìṣọ̀kan wa ó ti ta sí wáyé wa ẹ má já òun lọ́kọ́ lọ́sẹ̀ lábájá gbogbo ayé òun lè bẹ̀rẹ̀ àwọn ìṣọ̀kan rẹ̀ ẹ má gbọ́ sí ilé ìwé mọ́ ẹni wọn ìkó òdúrà rẹ̀ ẹni wọn òde kò torí pé ìjùlọ́wọ́ àtẹ̀síra wọn àwọn àtọ́wọ́lá àwọn àtẹ̀síra wọn wọ́n bẹ̀rẹ̀ jí bẹ̀rẹ̀ jí ní China níbo ni wọ́n ti kí wọ́n tẹ̀sẹ̀ fẹ́ jí ni àwọn mílíọ̀nù ẹ̀fẹ́ sì ń sin olùdọ́ra bìrẹ́lẹ̀ àmọ́ wa ti ìyọ́ wa tó ṣe dédé five minutes three minutes four minutes lọ́wọ́ láàrin wa sí ló fà táàmù fọ́ọ̀mù òṣù bá yọ kò lè fẹ́ ká yọ ewu tí wọ́n fẹ́ pẹ̀lú àwọn ọmọ tẹ̀lé wọn lọ́wọ́ ọ̀sẹ̀ wọn tẹ̀lé wọn ọ̀wá ìwọ̀n tẹ̀lé wọn lọ́wọ́ ìfẹ́ inú àwọn kan ní wọn lọ́wọ́ ìwọ̀n tẹ̀lé ìgbẹ́ni ẹ̀rẹ́ ìwé wù ní ọgbọ́n tó tẹ̀ sọ fún wa kí ló wù yẹn agbọ́ lẹ́nu àwọn tí wọ́n lè wọ́n sọ pé sẹ́ni ah, twenty century ló fún wa jẹ́ pé àdìsí lábàtẹ̀lé ọ̀rẹ́ bùjá ọwọ́ àbúrò òkúrú pé twenty century ó wá jẹ́ pé àdìsí ewúrẹ́ ẹ̀ẹ́dọ́ bá rí lábàtẹ̀lé ní twenty century tí màá tẹ́kọ́lọ́dì ti ga aburú ti dẹ́gbẹ̀ẹ́ eléyìí tó burú jù ní pé káàlù rí pé ìmọ̀ àlẹ́wà mẹ́hìnmẹ́. káàlù ìmọ̀ yẹn kò ní ṣe lò wọ́n tako ara àpàtà lọ́wọ́ pé àlè ọmọ àtìwájú ìyàwó. lọ́ọ̀nù wo ti parí rẹ̀ wọ́n á máa ń fọ àlẹ́ kú ìrìn ìrẹsì wọ́n lọ sí ìṣúná kó lè sára dìínà. nígbà tẹ̀lé ní ilé tí tó tọ́lù bàbá tó wọ́n ló sùn. ọ̀nà ẹ̀kọ́ wọ́n mọ̀ láti bá ọ̀kan ní ọmọ ìyá wa tó ń gbé kókó sọ̀rọ̀ àbúrò wa ní wọn bá kàlẹ́ tó lára rẹ̀ mo wá ṣe ní lọ́kọ̀ọ́ kí ló ń tẹ̀lẹ̀ ó ní kí n kó mi five million kí n jókòó ó pele palace gẹ́gẹ́ ó fẹ́ pele palace yẹn ní àgbẹ̀gẹ́ ó wá sọ fún mi kàfẹ́ kí n kò tó lọ sí lẹ́sìn mi ó ní wà láì wọn kó lẹ́sìn lọ pé wọ́n lè dí ara jẹ̀gá wa wọ́n lè dí ara pásítọ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ ìwọ́n fẹ́ fọ́ ara wọn tó tọ́lí sí ọtọ́lí sí òde tó fi òde lọ. a lè tẹ̀lé tó bá tẹ̀lé lọ́wọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ káwọn máa ń sọ̀rọ̀ fún òun